تهوى الأخفاء Àsàlámù àlékò. Ìgbàkúgbà sẹ́yìn òde bá pinnu láti fọmọ yín sílé ètò ó sì jágbàlagbà lókè ló bírọ̀ láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀sìn. Ó yẹ káwòye sáàyè tí ilẹ̀ ti mú mi ìmọ̀ lámùrẹ̀ ìgbẹ́ láìsí ní fásitì. Ìwọ̀n ìdínilé ẹ̀kọ́ kò nígbàtú ahli sunnati wal jamaa. Ìgbèrò sáàtì ìsìlámíyà ti wọlé àrọ̀bíyà. Àdẹ́bàtà Ìlọrin ti ṣe ń gbẹ́ mi tẹ̀ lọ́jọ́kọjọ́. Ẹ̀kọ́ kéwu kíke níbàámu pẹ̀lú Al-Qur'ani òun súnmọ́. Akẹ́kọ̀ọ́ yóò fi mojú àgbékalẹ̀ kò ní yẹ́nu àlùsùnà wà jàmáà wà nípa pẹ̀lú àtẹ ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan tí ìpele ìsìlẹ̀ ayé ẹ̀já bí ó ti mọ́sálẹ́wù. aago mẹ́jọ àárọ̀ tago kan ọ̀sán ní ọ̀pọ̀ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àràlúdà àti jímọ̀ ètò ìyàpò àyẹ̀sà sídùn kò àmì ọ̀nà ń wáyé láàrin aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀ dr abdulfatah sàmù lóbi tẹ́gbọ́mọ̀ adábàtà ìlọrin fún ara sí ilé ẹ̀kọ́ náà wà láti ojúkọ àlájẹ́ ìyàbọ̀ ní ọ̀yẹ̀gbọ̀ zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine onídàdùn ahli sunna wal jamaa adábàtà ìlọrin ní ìtẹ̀síwájú ti dé bá kéwù kíké ayọ̀ ká máa fẹ̀kọ́ tọ́lọ́ fún Alhamdulillah nahmaduhu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 ṣe àsàlátù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá kaná gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ ètò àdínà yusrun òun náà ni ó ti bẹ̀rẹ̀ báyìí ní iléeṣẹ́ Royal FM 95.1 ní Ìlọrin ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ ní èní tó ṣe dédé ọjọ́ kẹta nínú oṣù April pẹ̀lú ìdínlá ó jẹ́ mọ̀ọ́dọ́ ìtútùn mi lẹ́yìn Ramadan òun náà ni ọ̀rọ̀ nípa al-Muslim ẹni pé ta ni mùsùlùmí gidi báwo lè ń ṣe máa ń jẹ́ mùsùlùmí gidi so kí wọ́n jẹ́ mùsùlùmí nǹkan tí ọlọ́run ọba tó fẹ́ ká jẹ́ ni ìtọ́lọ̀ ń fẹ́ ká jẹ́ náà nìyẹn ìgbà tó ń dá wá wá sílẹ̀ ayé ní asàṣẹ́sẹ́tùmù. قل أعوذ بالله من الشيطان الرجيم والله أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون ṣẹ́rùkún gbà tá a dá yín àkàndá yín sílẹ̀ ayé lásán pípẹ́ máa ṣeré wa annakum ilayna la turja'un ṣé ẹ mọ̀ pé ẹ padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba ni ṣe ni pé bá ṣe wáyé ọlọ́run fẹ́ ká padà sọ́dọ̀ ọ̀run tuntun wa fẹ́ ká padà ká jẹ́ òun náà ni ká jẹ́ mùsùlùmí so eléyìí òun náà ni iṣẹ́ rẹ àwọn tí ọlọ́run ọba rán wá sáyé ní àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n ti ṣáwájú sọ̀kẹ́ anábì wa adam aleyhi salatu wa salam kò sí ní tí ó yẹ wọn kò lójú ọ̀nà islam tí wọ́n jẹ́ mùsùlùmí mọ́ àtìgbà tó di àsìkò àwọn kan ní táìmù ànábì náà alayhi salatu wassalam ìtumọ̀ rẹ̀ ní pé látòrí ànábì adam àwọn èèyàn ń ṣe ẹ̀sìn wọn àti tàpá sí ìjẹ́ mùsùlùmí nígbà tó di àsìkò ànábì náà ìgbà yẹn ni ìtìyìn fi jẹ́ mùsùlùmí má ló ṣẹlẹ̀ ìgbà yẹn ni ẹbọ ṣẹlẹ̀ ọlọ́run wá gbé náà ṣòdìdè ní òjíṣẹ́ nínú àfi máa sọ pé àkọ́kọ́ ẹni tó ń jẹ́ òjíṣẹ́ lórílẹ̀ ayé òun ni nàbí Allahi Nuh alayhi ẹ̀rí ìgbà tí nàbí Allahi Nuh tí òun náà kọ́kọ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn Yunus aya seventy two ọlọ́run bá ń sọ nípa àwọn ìgbìyànjú tí ànábì Nuh tó ṣe àwọn ìgbìyànjú rẹ̀ ìpèpè sí ẹ̀sìn rẹ̀ ní suratu Yunus aya seventy two olúwa wá ní nàbí Allah Nuh wá ní fa in tawallaytum. فما أسألكم من أجري إن أجري إلا على الله إلا على الله وأمرت أن أكون من المسلمين قلوا أن النبي نوح وأني وإن توليتم تين يبقى قدا تمقين تتلمي تشاري كل دومي فما أسألكم من أجر سأقين كوكو بيري كوكو بومنين كتان òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní mí mò ń pè yín kẹfí ni mi tọrọ báárà lọ́wọ́ yín ẹ̀rí àfà tó bá ń ṣe dáhàwà kò gbọdọ̀ jẹ́ alùbáárà kò tọrọ ẹ̀rí pàwọn èèyàn lónìí wọ́n sọ wá àti di nǹkan tó ti ń tọrọ báárà ni so nàbí lọ́yìn náà kúlẹ̀ mi ò rí báyìí o in ajriya illa ala Allah. ọlọ́run ọba ni ó fún mi ní ẹ̀san mi ò wá nǹkan kan lọ́dọ̀ tẹ̀yìn èèyàn ó wá ní wa umirtu an akuna minal muslimin nàbí lọ́yìn náà lọ́sọ̀ bẹ́ẹ̀ kó ọlọ́run ọba pa mí láṣẹ ipe mùsùlùmí ni kí n jẹ́ mùsùlùmí kí mi náà wà nínú àwọn mùsùlùmí tó túmọ̀ sí pé àkọ́kọ́ àwọn ànábì ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run nàbí lọ inú àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run ọba ntí ọlọ́run ọba ní kó pèpè sí òun náà ní kó sọ àwọn èèyàn di mùsùlùmí ẹ̀rí nàbí lọ́hìn Ibrahim alayhi salatu wassalam bóun náà ṣe tún wí náà nìyẹn sábà wo Suratul Baqara aya one olúwa ní. ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني أو يا بني إن الله اصطفى لكم دين فلا تموتن إلا وأنتم مسلمون نبي الله إبراهيم قلوا أني أكوى ومارك كاله وانصى صلى فوا أمبا وانصرا بيننا يعقوب ناشي wọ́n wá ní yàbùnà yàbẹ́ni yàbẹ́ni ẹ̀yin ọmọ mi inna Allah astafa lakumuddin wọ́n ní ọlọ́wọ́ bá òun ni ó ṣe ẹ̀sìn yìí ó ṣe ẹ̀sìn yìí ó fi ṣàyín lẹ́sà ni kíkẹ́ máa sọ lọ́run wala tamutunna illa wa mùsùlùmí náà lẹ gbọ́dọ̀ jẹ́ ṣẹ̀wó bẹ́ẹ̀ lọ́n ṣe ń sọ nípa ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ tá a fẹ́fẹ́ ń ronú sọ bóyá ní pé bó ti ṣe wà ní Qur'an láti gbà tí ọlọ́run bá ti gbé ànábì sallallahu Ibrahim nìyẹn ìdíkà Yusuf alaihi Yusuf هنا نصطي نصرة يوسف آية 101 إن ربي قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاتر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين نبي الله يوسف لنصدامه النبي يوسف ó ní ọlọ́run ọba ò kọ́dọ̀ àti ìtẹ́lẹ̀ ní ọmọlẹ̀ wọ́n ló fún mi ní ọlá ó dá mi ní ọlá ní ẹnìkan kọ́ wa ẹlẹ́mtẹ́ni min ta'wil al-ahadi ó tó fi mọ̀ mí bí màá ṣe máa sọ ìtumọ̀ àlá àrọ̀ látọ̀ dá nìyẹn fàátọ́rọ̀ sọ́nà wáyàtí أنت ولي في الدنيا والآخرة يواني يواني وكفاني يواني نتيمون بكلي لا يجي أتنيجو بنت القيامة وني مفرع نيما نفسي ونيما تلي أشيري في الدنيا والآخرة ونتوفاني مسلما ọlọ́run pàmí kí n jẹ́ mùsùlùmí ẹ̀rìnà yìí lọ́yìí yóò kù tó náà wí náà nìyẹn òní peter bá ń sọ pé èèyàn gbọdọ̀ jẹ́ mùsùlùmí kó tó kù láyé ọ̀rẹ́ bí gbogbo àwọn tí wọ́n gbé ẹ̀sìn wá nǹkan tó wá ṣe lélẹ́yìí o islam ni wọ́n wá ṣe o mùsùlùmí ni wọ́n wá jẹ́ o wọ́n tó bá ti jẹ́ mùsùlùmí ọ̀yá o tètè wọ́ bẹ̀ wọnú rẹ̀ ẹbọ ló ń ṣe ni èèyàn ló ń bọ ní ànábì kan ló ń bọ ní tó ń pè lọ́lọ́run hmm. tí o ṣe Islam tí ànábì sallallahu alaihi wasallam mú wá kódà ànábì lọ́yẹ̀ Ìsá ànábì Ìsá Jesus má débẹ̀ wọ́n muslim muslim lòun náà so yẹn gbọ́dọ̀ kú àfikún jẹ́ mùsùlùmí ẹ̀rí ìbẹ̀lẹ̀ ti rí fact ti ń bẹ nínú Islam ẹ̀rí gbogbo àtàrin jẹ́ mùsùlùmí nìsín fẹ́ẹ̀rí pé kìí ṣe pé à ń pè àwa ní Muhammadiyya àbí Muhammadi ẹni tí ń tẹ̀lé ànábì Muhammadi mùsùlùmún ànábì kan ló ní Islam ọlọ́wọ́ bá gbére lọ́wọ́ ni pé lọ́ọ́ lè pèpè sí i èmi gẹ́gẹ́ ni mo gbé ẹ̀sìn yẹn lé ọ lọ́wọ́ so kìí ṣe pé ẹ̀sìn wa ni wọ́n ń jẹ́ ẹ̀sìn mohammedalism mohammedalism àjẹ́ mhm, mohammedalism so muslim là ń jẹ́ ẹnikẹ́ni tí ó ń tẹ̀lé ọ̀nà tí ọlọ́wọ́n bá ti rán òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam táwọn òjíṣẹ́ mìíràn ti ṣáwájú rẹ̀ wọ́n pé àwọn ẹlẹ́sìn míì tí wọ́n fẹ́ fi wọ́n tì wọ́n fi wọ́n tì sí ẹni tí wọ́n pè ní ànábí àwọn bàmọ́ mùsùlùmí àtẹ̀lé rẹ̀ wọ́n jẹ́ kò kí ń ṣòun làwọn ń sìn ní ànábí wa Muhammad sallallahu alayhi sallam láàfin jẹ́ Muhammadiya tùláfin jẹ́ mùsùlùmí tó báwọn ànábí ọlọ́run tó ṣáwájú náà fi ń jẹ́ mùsùlùmí Yusuf oníkítà wọ́n fẹ́ والحقني بالصالحين أجيكاتو نبي الله موسى عليه السلام كبا ونصرة يونس باكنا آية 84 سنة يبين تواجه مسلمي جيك ما دون ما جيك ما ريو ما دون àwọn ṣé mùsùlùmí yẹn gẹ́gẹ́ ní ẹ́ ìbéèrè tí nẹ́ndẹ̀ lánàá ṣé mùsùlùmí orúkọ lásán lòun jẹ́ ni kọ́lá ẹ̀mọ́jì ń tàn àìkú pọ̀ jù nìyẹn mùsùlùmí àforúkọjẹ́ olùpọ̀ jù àyè mùsùlùmí tá a máa ń dáàmà tó bá dinú àwẹ̀ àyè mùsùlùmí tá a dáàmà ní àsìkò iléyà so àmọ́ pé sí mùsùlùmí gẹ́gẹ́ ni ọ́ ṣé ti rí kíyàn ó mọ pé ara rẹ̀ ní mùsùlùmí mùsùlùmí ni ní mùsùlùmí ni ní èyí tí ìdí mùsùlùmí ṣàpẹ́lẹ́ mi máa ń gba aṣọ ó lè gba aṣọ ọmọ ìṣúwọ̀ wọ́n fún ní bóyá ẹbí ẹ̀ka ní pé ọmọ skul kan ni ọmọ yunifásitì kan ni so wọ́n wá sọ pé ẹ yọ àwọ ó lè wọ first yunifásitì yẹn so sí bó ṣe wá wọ first yunifásitì òun tó ti dọmọ yunifásitì ṣẹlùmí ọ̀wá ní wọ first ọmọ yunifásitì àmọ́ kò ní wọ first yunifásitì àmọ́ ọmọ yunifásitì ni ó jẹ́ pọ̀ rẹ̀ lómi ló ní ṣòyó àwọn ọ̀wọ́ káàkiri kan bàrí lọ́mọ yunifásitì yẹn ni ṣẹ́ríkí ń bè ní fara ènìyàn ní ìsinra rẹ̀ jẹ́ tó àmì tó ṣe kó jẹ́ bonify student ọmọ yunifásitì yẹn gbogbo tí ẹ mọ̀ fi ń qualify láti jẹ́ ọmọ school yẹn ni yóò ní so wọ́n fún admission so wọ́n yóò ṣe wọ́n matriculate rẹ̀ so oúnjẹ bonify student yẹn kàmọ́ wọ́n tó ṣe pé o rí admission o o wà matriculated so kí ló fẹ́ fi pèrè rẹ ní ọmọ two ọkàn ní èmi náà wọ first first university wọn ni mo ti dọmọ university nìyẹn kálá wọn tẹ ààrẹ jẹ nìyẹn bí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ṣe rí lónìí yẹn a gbọ́dọ̀ rí báyẹn o so bóyá ni pé a gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí gidi ìwé gidi tí oṣù orúkọ láti ń jẹ́ mùsùlùmí. so nàbí Allah Musa alayhi salam inú suratu Yunus aya 84 olùwọ́bá sọ̀rọ̀ tiẹ̀ náà fún wa. wa qala Musa ya qawmi alẹ́ Musa ní ẹ̀yin ìjẹ́ omi in kuntum amantum billah tó bá ṣe pé ẹ gba ọlọ́run ọba gbọ́ lódodo fa alayhi tawakkalu olúwa ní alẹ́ mi ká sọ pé ẹ depend lé ọlọ́run ọba náà ẹgbẹ́ mi ti ọlọ́run ọba náà in kuntum muslimin tọ́kẹ́ bá jẹ́ mùsùlùmí tọ́kẹ́ jẹ́ mùsùlùmí o so ẹ̀rì pé níbi iná ní sinadé lọ́ọ̀yì musa òun náà pé àwọn ìjọ rẹ̀ pé mùsùlùmí ni kẹ́ ẹ jẹ́ mùsùlùmí ni kẹ́ ẹ jẹ́ nàbí lọ́ọ̀yì Ìsá ẹ̀rì àwọn tí wọ́n jẹ́ àwọn hawariyun ẹni pé àwọn tí wọ́n ń tẹ̀lé ní suratul Qasas qalu amanna amanna billah wọ́n ní washhadna bi anna muslimun wọ́n ní amanna billah qala al-hawariyuna amanna billahi washhad bi anna muslimun wọ́n ní a nígbàgbọ́ tọ́lọ́wọ́ bá o ìwọ nàbí ọlọ́hì Ìsá jẹ́rìí à ń fi ń yọ pípa jí kó dọ lójú kó di anna muslimun mùsùlùmí ni wá so gbogbo àwọn ànábì ọlọ́wọ́ ọba tó ṣáwájú ànábì sallallahu alaihi wasallam so bí gbogbo wọn bí wọ́n ṣe jẹ́rẹ̀ lẹ́yìn mùsùlùmí ni wọ́n gbó wọn pẹ̀ra wọn o mùsùlùmí ni wọ́n gbó wọn pẹ̀ra wọn. ẹ̀díkà wà ànábì wa sallallahu alaihi wasallam sọ wa sallallahu alaihi wasallam ọlọ́wọ́ ọba ó sọ pé nínú ah, surati al-an'am aya 162 olùwàbá ní kúl inna salati wa nusuki wa mahyaya wa mamati sọ fún wa pé wà nábì ìṣẹ̀mí ayé mi ikú mi lillahi rabbil alamin ọlọ́wàbá ní mo fi fún tọ́lọ́ ni ọmọ jẹ́ la sharika lah kò sórogún fọ́lọ́wàbá náà wa bidhalika umirt nǹkan tó pa mí láṣẹ nìyẹn ànábì ní sọ bẹ́ẹ̀ wà á ná awwalul muslimin èmi ni mo jẹ́ àkọ́kọ́ àwọn mùsùlùmí ní àsìkò yìí nínú àlè òmùmọ̀ yìí ìrọ̀pá àwọn mùsùlùmí ti kọjá kọjá kọjá kọjá síwájú gẹ́gẹ́ bí mo ṣe kà nínú àwọn àyà oríṣiríṣi láti ẹnu àwọn ànábì tí wọ́n ti kọjá lọ. so ẹ wá wò gbogbo àwa náà nusratu Ali Imran ọlọ́run bá wá pé gbogbo ayẹyẹ يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته وإن كان قرآن في مسلمين تقبل الله بقبو اتقوا الله إما برولون حق تقاته نبرولون لدودو ولا تموتن إلا وأنتم مسلمون olùwani ikú ọ̀gbọ́dọ̀ wá dé báyìí àfikẹ́ jẹ́ mùsùlùmí gidi àfikẹ́ jẹ́ mùsùlùmí so man huwa al-muslim al-haqiqi tani mùsùlùmí gidi sẹ́ kí ni nǹkan tí ẹ̀ máa fi ń dá yẹn mọ̀ pé ah mùsùlùmí ni mí so kódà bí wọ́n bá ń pè mí ní mùsùlùmí ẹ̀ lè ní ìwé lè tí a bá ń sọ̀rọ̀ nísìn fún àìlẹ́wọ̀n mọ̀ pé hé sí mùsùlùmí sí lòun báyìí torí tó fi ń pè yàn ní mùsùlùmí tí ẹ̀ fi ń jẹ́ mùsùlùmí kò sí so ní nǹkan tí ẹ̀ máa fi ń jẹ́ mùsùlùmí àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé mùsùlùmí àkọ́kọ́ tí a fi dáyàn mọ̀ pé mùsùlùmí léèyàn yu'min billah yóò ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba rẹ̀ wa ya'taqid rububiyyati yóò ní àdìsọ́kàn ìpè ọlọ́run ọba gbogbo àwọn iṣẹ́ rẹ̀ tí máa ń ṣe tí ń jẹ́ rububiyya yuwahiduhu fiha níbi rububiyya yẹn yóò ṣe ọlọ́wọ́ balẹ̀ ọ̀kan oṣù mẹ́rin nígbà pé òun kan náà ló ṣe sí ló lè ṣe gbogbo ń tọ́lọ́wọ́ máa ń ṣe nígbà pé ẹ̀dá kan ò lè ṣe ẹni tí eléyìí bá jòkó nínú ọkàn rẹ̀ tó rinlẹ̀ nínú ọkàn rẹ̀ rububiyya uluhiyya al-asma wa tá ń pè ní al so àkọ́kọ́ nínú àwọn kìrìtíríà tí yẹn máa ní tó fi di pé ah, ẹni yìí ó qualify ká pé pé mùsùlùmí lára yìí òun náà ni al-iman ìgbàgbọ́ ni o ìgbàgbọ́ ni nǹkan àkọ́kọ́ o kò kí ní ṣe aṣọ o kò kí ní ṣe ìmúra o so ìgbàgbọ́ làkọ́kọ́ kódà kò kí ní ṣe orúkọ so al-iman alìmánu yìí tó ní ṣe pẹ̀lú rububiyya ọlọ́wọ̀n ọba àwọn iṣẹ́ tó lọ́wọ́ ń ṣe sòtí ìbá wo àsìkò wá tán ṣẹ̀ ní lónìí ẹni tí ọlọ́wọ́n bá ní kí ẹ̀sìn ọlọ́wọ́n ọba Islam tá nàbí sallallahu alaihi wasallam gbé wá tí àwọn òjíṣẹ́ tí wọ́n sáwájú wọ́n máa kéré jọjọ o àforúkọjẹ́ mùsùlùmí òun lọ́pọ̀ bámú anírùbù bí àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n máa ń ṣe ó dàrú báwọn èèyàn lọ́wọ́ lásìkò yìí ọlọ́wọ́ba Azza wa òun ni al iṣẹ́ rẹ̀ ni kó dẹ̀dà al-imata òun ni al-mumit òun ló máa ń pa ẹ̀dá kí àsìkò tó lò láyé tó gbogbo tó máa ń bẹ lábẹ́ dídá ẹ̀dá sáfìní ẹni yìí à ah, ẹni tó ń gbáyé bí ẹ̀dá ni òun náà ni àlàáfíà ni olùwọ̀ba ló ní ọwọ́ rẹ̀ ló wà kò sí lọ́wọ́ ẹ̀dá kankan tó ọ̀tọ̀ ní ká tọ́jú àìsàn ọ̀tọ̀ ní kí n ní àlàáfíà so ìtìǹbẹ̀ lábẹ́ pé èèyàn máa ń kú kúkú ọlọ́wọ́ba ló ń pa ẹ̀dá rẹ̀ Allahu huwa alladhi yuhyi wa yumit olúwa ní èmi ni mo máa ń pààyàn yuhyi wa yumit alladhi khalaqa al-mawta wal-hayat èmi ni mo dá bíbẹ láyé ni mo dá ikú gbogbo tó máa ń lọ lábẹ́ ikú tí máa ń jẹ́ pé á ah, tí ẹ bá ti ń rí eléyọ́ rà pé ikú ti ń súnmọ́ ọlọ́run náà ló tún da òun náà ni àárẹ̀ sọ̀rọ̀ táwọn nǹkan yóò bá jòkó lẹ́ni ẹ̀ tó ṣe pé òun gbáyé òun lálàáfíà o gbà pé àlàáfíà rẹ owó àwọn kan ló wà ò ń gbáyé ọ̀rẹ́ ọ gbà pé àwọn kan ni ọ jẹ́ kí ara ìyẹn ó ṣe ọ́ àwọn náà fi kàn ọ́ so Islam rẹ omi òyò Islam rẹ o tí ì gbọ́ Islam yé o tí ì jẹ́ mùsùlùmí torí pé ọlọ́run ọba òun ni asalaam òun àlàáfíà ń bẹ lọ́wọ́ rẹ̀ so kò sí lọ́wọ́ ẹnì kankan اللهم أنت السلام من مني على سيا وإذا مررت فهو يشفيني تبا تنرمي لواني وني إمين موليشي وصفوني so tí mùsùlùmí ọba ti wà á jòkó tí àwọn ọ̀rọ̀ yóò jòkó sí ẹ̀mí mùsùlùmí tó gbà pé ọ̀rẹ́ òun ọ̀rẹ́ ọmọ òun ọ̀rẹ́ ìyàwó òun ọ̀rẹ́ ọkọ òun ayé àfi lọ lè bẹ̀ àfi jáde sí ọ̀dọ̀ àwọn tí wọ́n bá wọn já owó àwọn ìtànfààrẹ kan wọn ẹ̀yìn ìgbà tó yẹ pé olórí olórí institution kan olórí ilé kéwúlá ńlá kan tó ń gan pariwo pẹ́nìkan ló fi àárẹ̀ ṣe wọn ẹ dákun kí lè abẹ́ sọ fún ẹni tí ń ta ọjà ní ọjà ọba ní ọjà ipe gbàpé ọlọ́run ọba òun ni o lè jẹ́ ká ìsàn ó báyàn òun ló máa ń fa àárẹ̀ ṣẹ̀dá eléyìí ìpínlẹ̀ ìgbàgbọ́ ni ìpìlẹ̀ lórí rúbúbíyà rúbúbíyà ọlọ́wọ́n ọba alkhalqu wal imata al-ihya bíbẹ̀ láyé kí n kú kaburu ṣèyàn kullan tusibana illa ma kataba Allahu lana huwa maulana olúwa ní sọ fáwọn èèyàn wa nabi sallallahu alayhi wa sallam bí nǹkan kan ò lè ṣe o ní pé èèyàn ló fi aburú kàn ọ́ àbí nǹkan kan òun lójú kó o dáa fún ọ nígbà bẹ́ẹ̀ sọ eléyìí ìpìlẹ̀ ìgbàgbọ́ tí wọ́n fi ń jẹ́ mùsùlùmí ni o al-ihya al-imata subakana al-rizak kọ́lọ́n kó ṣe ìjẹ mú fún ẹ̀dá kárìzìkì kó pọ̀ kárìzìkì kó mọ́ pọ̀ kí orí ọ̀nà owó kí wọ́n rí kó fún so gbogbo eléyìí àwọn ìpìnlẹ̀ wọláhù ẹni inna Allah yabsutu rizqa liman yasha wa yaqdir gbogbo àní ni mo máa ń pẹ́ àrísìkì fún ẹ̀dẹ́ ènìyàn wà ní kò mọ àrísìkì mí náà mo tún máa ń ṣe níwọ̀n bá fẹ́lú mi tí mo jí kó kí ló dé tó ṣe pé wọ́n ẹ̀dẹ́ ènìyàn ó gbà pé kan fún ọ lọ́ṣẹ́ kó fi lè tà kan fún ọ lọ́ṣẹ́ kí ọkọjà rẹ balẹ̀ máa yá àti kan fún ọ ní kinní kan tó so mọ́lẹ̀ tó so mọ́lẹ̀ tí ó mọ tí ó mọ rì mọ́lẹ̀ tó mọ bí para tó mọ gbogbo ẹ̀ pátápátá irọ́ ni gbogbo èèyàn yẹn irọ́ nìkan kọ́ kì í jẹ́ kéèyàn jẹ́ mùsùlùmí ni ọṣẹ ò lé ní ọ̀tà ọ̀ǹtú kan ò lé ò lè fi para pẹ̀lú òní àwùjọ máa tà òkà kan ò lè mú ajé wá fún ọ díkùlọ lè yí ẹ pé ọlọ́run ọba òun ló ń sáré bèké eléyìí ìpínlẹ̀ rògbòbíyà ni àwọn ṣẹ́fẹ́ náà máa ń ṣe tí ẹ nígbàgbọ́ pé ẹlòmíì lè ṣe tí ọjọ́ káwọ́ bóyá tó lọ́nà bá ní kí n rí ẹni tó bá ní ìbéèrè kan sí méjì so zero eight one zero eight five zero one three seven one so ẹnìkan ti pè wọlé. عليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا أنتم جزاكم الله خيرا نعم أكابو Ìlànà ọgbọ́n ọgbọ́n ẹ̀sán àtàrà ọlọ́ọ̀sán ilẹ̀ tààrí, mẹ́rin ẹgbẹ́ bèèrè bèèrè kan ni. Náà. àwọn ọmọ ọgbọ́n lẹ́nu pé ẹjọ́ bá bímọ ọkùnrin tí ọba ti rí orúkọ méjì àbábò méjì pa hmm. kọ́mọ̀wìlẹ̀ pa kankan hmm. ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ni pé tí náà láti ìdí fún ọjọ́ méjì ọlọ́run sí bá wọn ṣàlàyé bá yóò bí bẹ́ẹ̀ náà ni àbí bẹ́ẹ̀ gbúrú rédíò mọ́ àbí mọ́ṣẹ́ wà tí ń gbòòrò mọ́ ibi tó yẹ kán ṣiṣẹ́ nìyẹn nìyẹn. so ẹ wo anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith ipe yu'aqqu 'anil mawlud yawm as-sabi'in ẹ̀pà ọmọ ẹ̀pà ẹran ẹ̀sẹ̀ àkíkọ̀ ọmọ níjọ́ kejì tẹ́ bá bí so èyí ò kílẹ̀ báwọn. wọ́n wá ní ẹ̀pà ẹran méjì fún ọkùnrin ẹ pa ẹyọ kan fún obìnrin so èyí tó ń jẹ́ ní tó dáa jù ní fọ́kùnrin sọ́pọ̀ tẹni tí ò bá rí anábì pẹyọ kan anábì pẹyọ kan rí fún inú àwọn ọmọ rẹ̀ tó bí so ẹni tí ò bá rí pẹyọ kan kọ́ wá ní kọ́mọ́ pamọ́ yányán ẹ̀rí elédìí elédìí àfà náà nílò àfà àwọn alákòóbá àfà náà nílò ẹni tí bá ń sọ̀rọ̀ yìí hàn even kò sí ẹni ẹ challenge rẹ ní kó mú tó bá ti rí wá pé tó bá ti rí eyín ẹyọ kan pa ọgbọ́dọ̀ pa ọgbọ́dọ̀ pa ọgbọ́dọ̀ pa mọ́nù so ẹ̀rí wà tánẹ́bí sọ̀rọ̀ sọ́lá ti sọ̀rọ̀ kan fún ẹni tí ó jẹ́ àmọ́ tó dáa jù ní pé téèyàn bá rí àǹfààní méjì kéèyàn pàdé lẹ́yìn náà téèyàn bá rí àǹfààní ìjọ kẹ̀ẹ́jì so kódà ẹni tó dàgbà wọ́n lè pẹ́ àkẹ́kọ̀ọ́ rẹ̀ àmọ́ kìí ṣe dandan mọ́ nítorí ẹ̀kọ́ wínà kìí ṣe dandan mọ́ ni so zinila wọ́n ti ń fún mi ní sáà pé àsìkò mi ti lọ tó ẹ lè pè mí sí ẹ̀yìn ètò àfi tó bá tún di ní ọjọ́ mẹ́jọ zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine. Abdul Fattah sọ̀rọ̀ mẹ́rin dágbére kan salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.